Thank you. تجعل مالي في كبد رطبة ولا تحمله في بحر ولا تنزل به في بطن مثيل فإن فعلت شيئا من ذلك فقد ضمنت مالي رواه الدار قطني ورجاله ثقات وقال مالك في الموطأ عن العلاء بن عبد الرحمن بن يعقوب عن أبيه عن جده إنه عمل في مال لعثمان على الربح على الربح بينهما وهو موقوف صحيح الحمد لله حديثي هنا بين حديث أقول نترى قم بلا في أكون الشرع الثواني باب المضاربة أي قال المضاربة أنا أنتقل المقاربة هذه بعد كني القراب ẹsìn kalayi rẹ ní ìdánilẹ́kọ̀ọ́ àtúntúwájú àti bó ti ṣe jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà tí Islam mú wá eléyìí tó dáa jọjọ káàdì kìí máa ń lé fọ́sì lọ́nà àlá ọ̀pọ̀lọpọ̀ olólówó tí ọmọ tó lè fèsì tí ó fi develop ọ̀pọ̀ ẹ̀mọ́yé ni olówó tó lọ́n ti fọ́ ní experience lóríṣiríṣi látàrí mọ̀tọ́ ọ̀rọ̀ báyìí ẹni tó lówó gbowó fún ẹni tí ò lówó tó lẹ́sìrẹ́ǹsì ẹlẹ́sìrẹ́ǹsì yóò fi ẹ̀sìrẹ́ǹsì rẹ̀ dìbẹ́lọ́pù owó yìí lọ́nà tó ṣe é pé àtúnwò àtẹ̀tò lówó kọ́ wọn jọ máa pín èrè rẹ̀ lórí iṣẹ́ ni wọ́n bá jọ kù lé lórí. ṣùgbọ́n kò kàn lè jẹ́ kó tọ́ mẹ́ kọ́mọ́tà òfin tó dé òfin gbọ́dọ̀ dé tuntun mẹ́sìn gàgà nù. ẹ̀sìn ló máa ń káyàn lọ́wọ́ dé lọ́sọ̀ pé lè tọ́ eléyìí ọ̀tọ̀ eléyìí tọ́tọ̀ ẹ̀sìn èyí tí ọ̀tọ̀ ń kọ́ àdéhùn tó wà wájú wa ló lábẹ́ àtọ̀rọ̀ ọ̀nà ni àdéhùn Hakim ibn Hizam radiyallahu anhu ọ̀sẹ̀ náà wọ́n hábà lára fún un. wọ́n ẹni tó so yí pé. wọ́n máa ń gbé owó rẹ̀ kalẹ̀ láàrin rẹ̀ àtẹni tí ó fi lọ fi ṣòwò àwọn mẹ́jẹ̀mú yìí kó mọ wá sí lélẹ̀ nígbà tó bá gbówó rẹ̀ sẹ́ni tí ó lọ fi ṣòwò lórí pé ìwọ fi ṣòwò èrè tó ọba jẹ àádọ́ máa pín lórí ìfẹ́ ni wọ́n bá fi kò lé lórí ìwọ́n mọ láwọn mẹ́jẹ̀mú náà mẹjẹmú ni ala tẹjọ alamari fi kẹbìlì rọpìlẹ ọgbọdọ fowó mi kó o fi ra nǹkan ọ̀sìn o má fowó mi ra nǹkan ọ̀sìn o má fowó mi fi ra ẹranko o má fi ra màálù o má fi ra ràkúnmí o má fowó mi fi ra kùtà o má fi ra ewúrẹ́ o wọ́n fi ra díẹ̀ wọ́n fi ra pẹ́pẹ́yẹ wọ́n fi ra tù gbogbo nǹkan abẹ̀mí wọ́n fowó mi ṣe bísínẹ́sì rẹ̀ condition irú ẹ̀ ló ti jẹ́ pé lónìí tó bá jẹ́ pé ìwọ bá lọ kíra rẹ bọ́nu bísínẹ́sì rẹ̀ bísínẹ́sì yẹn wá ní ti pẹ̀lú nǹkan ọ̀sìn. ó wá da owó sílẹ̀ lẹ́yìn tí mà generally ojú kòkòrò máa ń pẹ̀lú business nítorí pé jẹ́jẹ́jẹ́jẹ́ lolówó rẹ̀ olùkọ́ máa wá ìmọ̀ràn lẹ́nu àwọn èèyàn tó lẹ́kìtì rẹ̀ kí ni mo lè ṣe tẹ́tí ẹ̀ máa business kan téèyàn lè ṣe tó lè máa mérè wá lápèjúwe wọ́n lè dán mọ́ràn kíkọ́ ọlọ́mọ kó máa lù wá. à nílò ní ọ̀rọ̀ àmàlù ilẹ̀ ọ̀gá ẹ̀wọ̀ èdè yẹn ta lẹ́kọ̀ọ́ yẹn lè ra àmàlù kálí at the rate of seventy thousand eighty hundred tọ́ba débi tó ti ta ni roughly roughly roughly o lè rí two hundred ìta two hundred o lè rí tó ní seventy ta ni one fifty ẹ̀rí pé ojú kòkòrò yẹn ló mú yẹn ìyẹn tó a máa gbé gegele owó tí ò ti bẹ̀rẹ̀ yẹn wọn sọ pé hundred di two hundred seventy di one fifty therefore tí mo bá ra lu màálù hundred yẹn fifty kọ́ ọ̀gbẹ́gbẹ́ tẹ̀ hundred times fifty mílíọ̀nù mélòó ni ó ti di five million ok wọ́n sì ní màá ta ní dọ́bù àtẹ̀kí five times two ó ti di kíni ten million tòbó ti máa zero rẹ̀ ọwọ́ awúwo pé díẹ̀ by the time tó omi bá lọ pé ten million yẹn màá wá kọ́ ilé kan síbi wa pa ilé yẹn ó tó dá abúlé ọba lọ pa tó èèyàn máa tara rẹ̀ jẹ lórí kòkòrò bẹ pẹ̀lú owó gbogbo pa bó ti gbàgbé bí màá dùn màá nǹkan abẹ mímọ yìí tòmátò jẹ níyẹn àkọ́kọ́ tó bá fi lè tó bá fi lè gbá làásì àdébìtẹ tààtà sọmọ pé ló lè rí ta náà sẹwìn ẹ tó bá bá làásì àbọ tó bá tó bá lójú màá lónìí láti lé la níbi nìjẹrìí fẹwọn fẹwọn gbé bọ ẹ wọlé tó dé gbogbo àrùn fún nàìjíríà sẹmọ wọn máa jẹun tí màálù yẹn máa mú mi sẹ́wọ̀n pé ẹranko ló náà ó lẹ́nu tó oná ọ̀ràn ju kankan ju kí kàmà làwọn eléyìí ẹ wá sí bí wọ́n ti gbé yẹn bọ̀ sóúnjẹ kò sómi ẹ wá gbé títí ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ ó lè jọjọ́ méjì ó lè jọjọ́ mẹ́ta nínú mọ́tò nínú ọ̀rùn nínú òtútù burúkú lóru àti lọ́sùn sọ̀rọ̀ pé tí màálù yẹn bá ti kiri wo nígbà tí ẹ̀yìn gbé tẹ́ẹ̀ rà pẹ̀lú ògbọ́n lọ yóò lọ́wọ́ ọjọ́ mẹ́ta lẹ́sìn mọ́ pé the way tí wọ́n máa kó huge ní lọ́rọ́ alẹ́ta hundred ní two hundred nàìjíríà tó bá ti sọ̀kalẹ̀ tẹ́ẹ̀ tètè fún ló jẹ lọ́ba ti ọjọ́ mélòó náà ló ti tètè yóò rìkọ́bà ó tún ní ìdí ọyọ ọjọ́ díẹ̀ wọ́n ti fẹ́ tàn kọ́mọ́ kí á kó padà síbi tó ti ń bọ̀ àwọn arìgbé igun rẹ̀ ti ń hàn ta abẹ́ẹ̀kẹ́sẹ̀ kàkà kó ìdá two hundred wọn máa náà wọn ní ra twenty náà kí ló kára kàtà ní kò jèrè àdúgbò tòkù náà mélòó mélòó màlúù ló máa ń kú báyìí ebi nu nǹkan tí wọn ń sojú kòkòrò màlúù kú mélòó mélòó màlúù lọ yẹ kí wọn máa sọ̀kalẹ̀ kankan tí wọn ti sọ̀kalẹ̀ yóò kú gbogbo eléyìí ó túmọ̀ sí kí nǹkan lẹ́nu ó ó máa ń sọ sẹ́ni tí ọba kó owó tí ọba fi lò ó pé má fowó mi ṣe kí ni má fowó mi ra nǹkan ọ̀sìn. dáàbì kẹ́mi lè rọ́bí náà ìyẹn ní pé gbogbo tọ́lẹ́mì tọ́lẹ́jọ tẹ́tọ̀ rẹ̀ ti lè kókà kókà kókà kókà sẹ́mi lára ìyẹn ní pé má fowó mi ra nǹkan ọ̀sìn. àtúrà ọ̀kùnrin ọ̀la nísìnyí wọ́n lè sèyàn lóṣù kòkòrò yà lọ́bẹ̀ máa wá tẹ́lẹ̀ tó máa tẹ́lẹ̀ rẹ̀ why not go to court tó ọ̀nà máa ṣe àjẹ́ kódà bá tó máa tẹ̀ léyà àbẹ̀ ẹ̀kọ́ lójoojúmọ́ ni wọ́n máa tẹ́kẹ́ ni yóò máa lé lọ́ba rọ gbogbo agbára rẹ̀ síbẹ̀ gbogbo tọrọ gbogbo gbogbo gbogbo ẹgbẹ́ ọ̀rọ̀ dà síbẹ̀ o túmọ̀ sí pé kọ́ wà profitable ṣùṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo positive side ẹ má mọ̀ gbàgbé negative rẹ̀ nítorí pé tó bá lọ rọ́ gbogbo agbára rẹ̀ sí ìwọ̀n àwọn nǹkan wọn yẹn wọ́n padà máa regret gbà mí tàbí kó tó lọ rọ́ gbogbo agbára rẹ̀ sínú rẹ̀ ẹni tó introduce rẹ̀ sí ọ nítorí wọ́n máa sọ ní pé adìẹ bàbá àwọn ilé yàtọ̀ yẹn pé pápá pa pápá pa káfíńkó sùn mẹ́fà wọn ti bẹ̀rẹ̀ sí ní yé ok oṣù mẹ́fà yẹn sẹ́wọ̀n kátẹ́kùn lẹ́ẹ̀kan fẹ́ wọn abẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ẹ wá dúró abẹ́rẹ́ bẹ́ẹ̀ máa fún wọn lórí tìrìtì kìíní kankan gbòòrò kìíní kankan gbòòrò wọn máa fún wọn lórí tìrìtì ẹ̀yin lẹ́ẹ̀kan tó wọ́n jẹ́ wọn máa fún wọn lábẹ́rẹ́ tó ń gbọ́ bá tún yàtọ̀ bá tún dáhùn ìta wọn fi ní ẹlọ bí ẹnu wọn tó fún àwọn náà fúnra ara wọn lè dé jà síra wọn wọn tún lọ gbé àgbégbó ẹnu wọn gbọ́dọ̀ bá tẹ́kùn tó bá fi ti bí ọ̀gá ni wọ́n fi sáàkì ọ̀gá jẹ tó tó mọ́ lẹ́nu gbogbo ajẹ́ yókù lẹ́gbà tó ti kú kanu pọ́tìrì. ok mi ò mọ́ gba ìfírẹ́ǹsì gbogbo ajẹ́ para wọn kalẹ̀ kí lè o tó mọ́ tẹ̀. ẹ mọ̀ tó gbogbo òwò tó ní èrè iná ní máa lérè wọ́n á ti abẹ̀mí pọ̀ táwọn abẹ̀mí pọ̀ bọ̀. àbúrò àwọn ọkùnrin wa wọ́n àtàkì abábẹ̀rẹ̀ sí ní yìí kátì kátì kápá kòkòkò wọn yìí tàbí sáà tó máa bẹ̀rẹ̀ sí ní sẹ́yìn ọ̀jọ̀ ju oníjọ́jú onídùúró lóró ló báyìí lọ ẹni tí ń rẹ ẹni tí ń rẹ làwọn fẹ́ rà sí iná sọmọ kọ ọmọ yìí kọ̀ọ̀kan lójúmọ́ ọmọ iná ta kéde ẹ̀ ṣé iye tí ẹ̀dẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní yé irú ẹni tí máa ń yí náà wọ́n máa rà ń yé yọ́sà tuntun mẹ́ta títí wọ́n tó máa fẹ̀ kó tó máa fẹ́ ẹyin tó bá tó ok tó bá ti dọ́kà àwọn àjẹ bá ti di ẹyin kọ́ tó ní àwọn òṣèré kan lónìí àwọn oníyé níṣẹ́ oní àjẹ one thousand tó ọmọ pé wọ́n dúró tàbí kìíní kan crate àwọn àjẹ ti yà á wọ́n ti mọ̀ ṣe mítìn bani arm x arm no x lẹ máa ń lọ gbogbo bí tẹ́sí kọ ẹ̀yìn ẹ̀yìn bá ní ẹ̀rọ apá wọn ẹ̀yìn bá ní ẹ̀rọ apá wọn ẹ̀yìn bá ní ẹ̀rọ àwọn adìẹ wọn lè máa ṣe bẹ́ẹ̀ lọ fún bí ọ̀sẹ̀ méjì mẹ́ta kọ̀ọ̀kan wọn ó tún máa gbé gbogbo àwọn ìfúwàdù wa ẹ fún wọn ti kíní kan ẹ fún antibiotic ẹ kíní kan wọn kàn jẹ gbogbo ẹ náà ní o ti mọ tó kara sẹ́mi pé rìsíkì wà ń bẹ̀ àti ẹlẹ́gbẹ́ ẹni tí nǹkan mi ṣẹlẹ̀ kẹ́ ọkọ̀ máa kókò wọn lójúmọ́ ìjọ méjì ìjọ mẹ́ta ìjọ méjì ìjọ mẹ́ta sẹ́mi pé nù sí o wọ́n mọ ayé lójúmọ́ náà gbogbo ẹ̀ wọ́n. àwọn ọmọdé máa gbá bọ́ọ̀lù wọn bẹ̀ gbá bọ́ọ̀lù dúdú lé wa bí ẹn pé ẹ wáì tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní kí aaa pẹ̀lú gbọ́lọ ẹ̀rì ẹ̀rì ní gbọ́tẹ̀ láàrọ̀ la wọ́n sì ti ẹ̀yìn nígbà tuntun tó mú yín ti sọ́ọ̀bù àwọn ẹ̀yin náà gbà á kòtò ìdọ̀tí ẹni tó introduce ẹ̀sìn ọ̀pọ̀ nípa gbogbo eléyìí o tó túmọ̀ wọn mọ ní kọ́nà fún wọn bẹ́ẹ̀ rí tó péjú àpòlè nígbà gbẹ́lẹ̀ <laughs> rẹ̀ tó pé bẹ́ẹ̀ tọmọ kí wọ́n ti wọ́n fún àwọn fojú wí náà rẹ̀ kò sẹ́ni tí ọ̀fẹ́ gbọ́ mọ́ gbogbo àwọn tó ti ọtí wọn àwọn òfìfẹ́ gbọ́ mọ́ wọ́n ti wọ́nú ta ọ̀ ọlọ́ọ̀ni tòtí mo fẹ́ fà yàn bẹ̀rẹ̀ ọ̀dà kéèyàn máa sin nǹkan ọ̀sìn àmọ́ kò da fún gbogbo agbára tẹ ká ní lówó kẹ wá kó dà bẹ̀ kọlọ́mọdé ara yìí. ẹ wo gba tí wọ́n fi wọ́n ní kíní kan jẹ bẹ́ẹ̀ sí o tọ́wọ́ nàìjíríà wà yìí tẹ́mọ yóò kó dáhùn yẹn tó ọkọ̀ dí a ti sọ ẹlòmíì ní adìẹ tó lé thirty thousand thirty thousand gbogbo ẹ̀ pátá tí wọ́n tún bú wọn lọ́wọ́ tó pa wọn lọ. tó jẹ́ pé bóyá ó lè jẹ́ pàtó nìkan nínú àwọn ilé tọkọ bàjẹ́ ẹnìkíní ẹ̀ kọ́kọ́ wọ̀ ajẹ́ tó sì wà á bẹ̀rẹ̀ àwọn ìdí five hundred lọ wọ́n wá ti torí rẹ̀ pa gbogbo thirty thousand. nítorí pé àwọn náà wà pẹ́tẹ́ ìgbà míì kò tí ì mú fáàmù jẹ fáàmù ẹjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹ̀ náà wọ́n wá pa. ẹ mọ̀ pé tí nǹkan kan bá jẹ́ ẹ̀jẹ̀ lọ irú rẹ̀ ó sùn ìgbà tí ìjọba fẹ́ kọ́mpẹ́ntéètì wọ́n èlò wọn fún wọn náà èlò lẹ́yìn òfin wọn fún wọn owó ní ọ̀dà mọ̀ pẹ̀lú ẹni tọ́nà kádàrà pé yóò tún dìde lójijì òfò láéláé ní fẹ́ lò ó eléyìí túmọ̀ sí pé nínú bísíǹsì náà ní ká máa fi nǹkan ọ̀sìn ṣùgbọ́n léwu ju ní tí èsì nǹkan ọ̀sìn lọ nǹkan tí tàbí ìfẹ́ fàyọ̀ bírèdì tó jẹ́ pé àwọn olùmọ̀ wa ní ṣé wọn mọ̀ sí tí kìí ṣe pé nǹkan ẹlẹ́mìí náà nǹkan ẹlẹ́mìí ẹ̀tẹ̀tẹ̀ ṣe so ṣe mọ̀ pé wọ́n ní ságbàlagbà bá rí jù tọ́mọdé bá gorí ìrókò tó tún gorí igi araba kò lè rí tẹ̀fọ́ àwọn ní ìfúlẹ́sì rẹ̀ tó ti síwájú wa àwọn náà mọ̀ tàǹfà nínú kí ẹ ti pé tó ti kó pàtì ọ̀rẹ́dì. But don't put all your capital in that field. Because at the end of the day, o take that ìdákulẹ̀ pátápátá ní ọ̀sẹ̀ rẹ̀ jọ. Tẹ̀lé yìí nǹkan tó wà lọ. Sàbí ni má bá mi fowó mi dégé ni wọ́n fi ra nǹkan ọ̀sìn. Yẹ́sì kí wọ́n máa ṣe o, àmọ́ abẹ́ máa ra abẹ́ máa tà. Àwọn ẹni tí ń tẹ ewúrẹ́ tí ń tàbùkàn ló lè ròyìn fún ẹ̀rí pé láwọn àwùjọ tó wá ní kí wọ́n máa gbá pẹ̀rẹ̀ ńlá kan lé mẹ́ṣíìnì lẹ́yìn wọ́n wá wú ẹ̀rù òtútù lásìkò ooru tàbí náà máa lọ mẹ́ṣíìnì wọn sẹ́nu pé wọ́n máa fẹ́ atẹ́gùn so àwọn ló lè ròyìn fún ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí ìgbà ni wọ́n rẹ̀ran lálàáfíà tóbi kí wọ́n máa ń sọ̀kalẹ̀ báyìí wọ́n máa yàgbẹ́ burúkú gbẹ̀mí ọ̀wá yàgbẹ́ burúkú ọ̀pọ̀ ẹ̀fọ́ ìgbà máa ń rẹran láàyè tàbí máa ń ká wọn sọ̀kalẹ̀ wọn gbà kóòtù ẹ dàpọ̀ tani wọ́n rò àti àwọn ọ̀rọ̀ bùrọ̀ àlè ebi wọn sọ̀rọ̀ nípa ọ̀kan ni wọ́n kọ́ lé náà ra mọ́tò lẹ́wọ̀n àìsẹ́ ìgbégbọ́ bẹ́ẹ̀ tó sùn ọmọ ọba lọ kán gbogbo nǹkan kéèyàn máa rò dáadáa gbogbo ń tó bá ti ń ṣe pẹ̀lú nǹkan ẹlẹ́nu ó wà lẹ́sìn. lórí ẹ̀ gbogbo àti ń ṣe irú sẹ́mi ẹ̀ tẹ́tọ́ dáa ni àmẹ́sìn wá sẹ́mi kan. ẹtù wá sẹ́nìkù ẹ̀yin ẹ̀dáró tún lé afẹ́lẹ́ kọ́gbọ́n níṣẹ́ tó lọ pé ẹran wa lásìkò ọdún lé yàtọ̀ lọ yìí séye tá à ń rà ńgbà náà làwa náà rà ní nà ọlọ́mọdé ẹran jẹ ẹran fọ́tí táwọn jẹ ẹran fífi jẹ máa pè ní fifteen ní ìdẹ́ ẹ̀kọ́ wọn abẹ́ ti kí bẹ́ẹ̀ rẹ fún ẹran mi ò ti sò torí pé àwọn ẹran tẹ rí nǹkan ẹ ní mọ̀ gbà dé dídàgbà láàárín omi àti wọn fẹ́ wọn látẹkù ìbá náà ti ẹran wọn èdè tóbi bá kòròfẹ jẹjẹ ẹ tí wọn náà bá fẹ́ kọ́kọ́ máa jẹ koríko tí ń bọ̀ ó lè tètè ká ó sò máa tóbi sí òfò ní lọ́dọ̀ tó wà sí. tó ti pé àwọn ń ra wọn ń tà ní wọn ọmọ sí o ó wà lẹ́sìkì báwo wà lẹ́nu tí ń sìn ó wà lẹ́sìkì bàjẹ́ tí ò bá tiẹ̀ tó lè ó wà lẹ́sìkì bàjẹ́ nísìnyí ìdààmú ọba yín ẹ máa kí èsì gbẹ̀tẹ́ ẹran yín àti ojúmọ́ ni tọ́sí gbẹ̀rẹ̀ wọn bá ti gbẹ̀rẹ̀ máa di kíní kan tẹ́ẹ̀ ti dìlámù tuntun ẹran kù yín lọ́wọ́ ẹ máa mójútó àyíká yín ejò lé wa bẹ́ẹ̀ ni wọ́n máa pa wọn lọ́kọ̀ọ̀kan bákan náà ẹ máa mójútó àwọn ẹranko ẹlẹ́sìn náà oníkẹ́nìkan ni wọ́n á ti gbé nínú àwọn àwùjọ tó ń gbé kò sí tí wọn ò lè jí gbé ńkọ́ ẹlòmíín ní ti wọn tó jí màálù gbé ha sọ̀tánà wá ẹ wò màálù gbèsè kiri wọn tó wọn tún wọn jì gbogbo ọ̀rọ̀ eléyìí ní àwọn agbọn ìbomi báyìí tẹ́ bá ń gbọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ ru ọlọ́run ọba ẹlòmíì ní máa more than two hundred ìgbà tí lè ba ìmọ̀ ó sì wọ́n ní wọ́n ti jì kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa wọ́n ti gbé tírélà wa wọ́n ti gbé gbogbo ẹ̀ wa wọ́n kàn máa dà wọ́n sínú tírélà ni ah! wọ́n ti rá bàbá tí ń sin màálù wọ́n ti rá wọ́n ti sólókùn bàjẹ́ so wọ́n wá rọyọ̀ sílẹ̀ nù wíkẹ́ ìyọ̀yún bọ́ bá ń ké gan ariwo òní jáde wọ́n wàá rọ sáwọn màlúù náà tó bá fẹ́ sọ́bọ̀n lẹ́nu pété màlúù bá fẹ́ sọ ọ́n òní ohun òní jáde á ah, ọmọ èèyàn pẹ̀lẹ́ experiment tó wọn ò ti experiment <laughs> experiment tó wúlò wọn ò ti experiment pé kí ni òní jẹ́ màlúù òde tó jáde ó yà mí lẹ́nu gbogbo orú àwọn kan wọ̀nyí dànù ó fi hàn pé inú àwọn òwò tó rí kì lọ́wọ́ àwọn máa ó rí kì báyìí ẹ wo nísìnyí màálù ọ̀gbọ́dọ̀ jẹ́nu koríko wa ìmọ̀rùnfẹ́ ìmọ̀rùnfẹ́ ẹ̀ dálẹ̀ ṣé báwa náà jà tẹ́rí táwọn gbogbo èèyàn sọ fáwọn fúlàní báyìí náà ni wọ́n fún wa rìsáàfù kan wọ́n máa rìsáàfù kọ̀ sẹ́wọ̀n kó gbogbo àwọn àgbẹ̀ yarí rìsáàfù kọ̀ alágbálẹ̀ títa lè tó káni dá màálù dání wọ́n máa jẹ dání màálù wọ́n máa jẹ lù ẹ̀. bàrà gbogbo yín náà lè ra màálù gbogbo yín náà lè ra màálù kọ́nà àti ń sòkù yẹ̀yẹ́ màálù náà wọ́n máa rà akramakumullah gbogbo nǹkan yẹn àfihàn yìí pé nínú àwọn business tó risky ìyẹn ni kékeré yẹn máa ń ṣe ẹ má gbé gbogbo agbára yín síbẹ̀. tọ́ wọlé tahmilahu fi bàárì owó mi ẹ má gbogbo ju òkun ẹ má gbogbo rí òkun ìkìlọ̀. Hmm torí kọ́mọ́bà á lọ sí kẹ́ nígbà táwọn ń lọ àbí òye yín lọkọ̀ bá wá tẹ̀ wọ́n náà ti tẹ̀. Bẹ́ẹ̀ni tó kọ tẹ̀ owó tẹ̀ ìwọ́n kọ́. Ṣé mo pé wọ́n ní ogun àgbọ́tẹ́lẹ̀ kí parọ́ tó bá tán? Ìlà àwọn àkìlọ̀ tí bàbá yìí ti lélẹ̀. Má gbowó mi gorí òkun. Nísìnyí, à ń gorí ilẹ̀ tí sọ wa wọn á sọ pé orí òkun lọ́gbà bí kéèyàn fẹ́ sí kòròdú wọ́n fẹ́ lọ sẹ́pẹ̀ yóò lọ máa rẹ̀ já wá látẹ̀pẹ̀ wọ́n máa fò wá kúrò ìṣẹ́jú mélòó ni mọ́tò ọgbà láti ẹ̀kú yóò lọ sí kọ̀wá kótó ti kó dé àbí òye wa wọ́n á nínú òkun yá because tọ́ba lè fi wọ́ ọ́ fi ní ọ̀sán bẹ̀ yẹn a máa já dúró ẹ̀pẹ́ ẹ̀pẹ́ bá pẹ́ wọn tọ́ba ti pa àrùn owó ma kí lẹ́yìn ọ̀sán fún kọ́dà kótópọ́nù kan lẹ́nu láti kòrò dẹ́pẹ́ ọ̀tẹ̀mí lọ́rùn nígbà gbé mọ́tò lẹ́wọ̀ má fi owó mi gorí ọ̀sà má fi gorí òkun ọ̀wá gbègbà sẹ́nu pé pẹ̀lú àwọn ìkìlọ̀ yìí sẹ́ni tá kówó fún bá ti lè takò tá a wí tani ó forí fa ẹni tá kówó fún ẹni tá kówó fún tọ́ wọlé ṣẹ́ńdẹ́lú bí fi ọkùnrin mẹ́sílẹ̀ má sì fi owó mi gba ojúdò tágbàrá ń gbà ibi tágbàrá máa gbà tó jù bá rọ̀ ẹ má bàbẹ̀ o ìkìlọ̀ ńlá nìyẹn o bìkọ́sì omi lè má sí ń bẹ̀ lódodo nígbà tí ẹ̀yìn lọ omi tó lè wà ń bẹ̀ ó lè jẹ́ omi tásẹ́rẹ́ nígbà tí ẹ wọ bẹ̀ tí omi ọ̀jìjà débẹ̀ ní mabi tí ń bá bọ̀ àbí ìṣẹ̀lẹ̀ rẹ̀ bó ti máa ń ṣẹlẹ̀ ní ẹ̀ nítorí pé òjò ti rọ̀ ọ́pọ̀ mi sẹ́yìn pé gbogbo àgbàrá náà ọ̀nà tí máa gbànú tí wò sí màá kójú rọ̀ ọ́pọ̀ mi àgbàrá wọn mọ wá pọ̀ pẹ̀lú agbára ẹ̀yin wá ń tọ ojúbi lọ àgbàrá bá gbé sẹ́wọ̀n pé ẹ̀ta ẹ̀ta pin ní bàbá yìí ẹni tó gbogbo bí tó léwu má gbowó mi bá wọn tó bá ti tó bàálù bẹ láyé gbà náà bàbá yorùbá tó sọ pé mọ́gbówó mi gba ojú sámà o lọ́rọ̀ àìbá àmọ́ tí bàálù bá ti ni ti bá dá tó ti gbé sọ pé lónìí the safest way of travelling ó ní kí ni bàálù olóṣù gbà yẹn lẹ́rú lórí tó bá gbẹ yín náà ti mú yín ti yínra rẹ̀ <laughs> ẹ máa tẹ̀ra ẹ máa tẹ̀ra tí bàálù bá lọ já abẹ́rẹ́ rí gbàgbẹ́ wọ́n wọ orí ẹlòmíì wọn ò ní rí ọ̀tọ̀ lẹ́sẹ̀ ọ̀lọ̀ ọ̀tọ̀ lápọ̀ ṣùgbọ́n wọ́n sọ fóun ló fi yàn lọ́kàn balẹ̀ nítorí pé experience bíbá àlùkò tó já iye mọ́tò mélòó ló ti láti rẹ̀ iye ọkọ̀ tí omi mélòó ló ti láti rẹ̀ ó rí à kọ́lọ̀ mọ́tò àtọ́lá torí ẹ̀ bàbá yìí ń tọ́ fẹ́ fà yọ hakeem al òun àti kò má gbowó mi gba gbogbo omi tó léwu ìdí náà nǹkan náà ti sọ ìgbé tó bá jẹ́ pé ọba fẹ́ gbowó fún yẹn máa bọ ṣe business ìwọ náà tọ́ sí ọkọ ilé ìwọ̀n conditions bí ilé ìkàlẹ̀ ẹ má gbé owó mi gba ọ̀nà lọ́kọjá o nítorí pé ọ̀nà lọ́kọjá léwu ju ọ̀nà jẹ́gbà lọ o pọ̀fẹ́ǹtẹ̀tẹ̀ lẹ́yìn ìgbà máa tíráàbù ẹ mọ̀ gẹ́gẹ́ tí mo sọ ọ̀sán ni kí ẹ máa gbówó mi tíráàbù ẹ má gbówó mi tíráàbù ní òru o nítorí pọ́sàn fi ni lọ́kàn balẹ̀ wọn bá nàìjíríà lẹ́kù ju òru lọ o tọ́ ọkọ̀ tó lérò púpọ̀ ọdún ni ẹ máa wọ̀ o ẹ má wọ ọkọ̀ tí máa gbèrò díẹ̀ o nítorí pé ọkọ̀ tó gbèrò púpọ̀ ó fi lọ́kàn balẹ̀ ju èdè ń pérò díẹ̀ lọ tó ní mọ́sálí èdè ń pérò díẹ̀ ní tó wá pẹ́yìn mẹ́rin ní ìsìn àhà àtàpàdílé ní àmọ́ tó bá ń kó yẹn fourteen sixteen àbí eighteen ẹ̀rí pé ẹjọ́ máa tẹ̀lẹ́tì fún ọkọ̀ bó bí ọ̀wọ̀ jẹ́ kọ̀ kalẹ̀ ẹ̀ àwọn akọ máa lé àwọn tó bá tẹ́yìn mẹ́rin ẹ̀yin náà ń kájú ni ó tẹ́ná dáadáa God we must preach Lagos now in between fifteen minutes from now ah a ti tẹ̀sẹ̀ wá ń fifteen minutes from now aapo olùkẹ́kẹ́ díẹ̀ so torí ẹ̀ ẹ̀yin ọmọ ẹni bí àwọn conditions yẹn kalẹ̀ lọ́nà tuntun tó bá tẹ̀lé olóńdóri rẹ̀ tí ọba tẹ̀lé tí kankan bá lọ ṣẹlẹ̀ yóò bí àrẹ tẹ̀lé ìjẹba bákan náà ẹ̀ ẹ́ tó sọ fún nínú ọmọ tó wọ́n yìí tẹ̀ má fi owó mi fi rajà fàyàwọ́ nítorí tó bá lọ sí fàyàwọ́ yìí náà tó pọ̀ fàyàwọ́ ṣé àyà lọ́lọ́ ní káwọn máa fi wọ́ ni àbẹ́sẹ̀ ló ń dá máa fi rù ẹsẹ̀ ló ń dá máa fi rù wá ń lọ owó sí fàyàwọ́ tẹ̀wọ́n pé tó dé fàyàwọ́ yẹn rísì rẹ̀ ọ̀pọ̀ pọ̀ jù at any time ewu lè dé wọ́n fọwọ́ mi pé o máa fi ṣe onídìbọn máa ti wá àti òkú òmìnir bákan náà ẹ tún sọ fún pé wọn gbowó mi ra gbogbo ọjà tí o bá ti ní rìsíìtì o ọjọ́ olè wọn gbowó mi ra àmọ́rígbó tí wọn náà ní ọlọ́mẹjẹ o mẹ́sì gbowó mi ra haramu bí ẹran kẹta àwọn máa ń jẹ kíní kan kò ń jí àbí kíní kan tó má gbowó mi ra o lóògbé wá ti fi hàn gbogbo yẹn o pé ẹran ń pa fáwọn èèyàn jẹ ọkọ náà ta àánú àgbà ní ọ̀nà kẹ́tẹ́kẹ́tẹ́ ni àbí òye wa lọ́mọ ìjà jẹjẹ kúndé tó ń jẹ tó nǹkan ti láyìn tó ẹlẹ́yìn tó mọ́kò tèmi ra ọ kọ́mọ́tò kọ́ àlàfo dídí ni ní haramu jẹ o hmm, ẹ wá gbọ́n tọ̀tọ̀ ó ní fàáyé ń fà á ní sẹ́sẹ́ yìí ká mi dà bá lọ sí kankan ní tí mo ní kọ́ ọmọ sí ọkọ̀ gbọ́n mi ń tẹ̀ máa di kò sí tó kàn mí pẹ̀lú wájú. ọ garanti owó mi náà orogún ìyá mi ní so owó tí mo kó fún ọ ọ san padà wọ́n ogún àgbọ́sẹ́lẹ̀ under condition tọ́ba gbọ́n ìjọ́lọ̀ ọ̀gbọ́dọ̀ fowó sí ọ̀gbọ́dọ̀ fowó sí ìjọ́lọ̀ ọ̀gbọ́dọ̀ fowó gbà ọ̀gbọ́dọ̀ fowó gbà ìjọ́ wa ní kò ló kó o tako ìlànà ẹni tó gbó fún ọbí tí wulẹ̀ kún kiri mọ́ ọlọ́run á ní ká burú ọ̀sẹ̀ ẹni tó lówó ní òkòrè fà lópin ìgbà tí ìbá ti jẹ́wọ́ lọ jẹ́ sábàbí òfò yẹn pọ̀ àbó kéré ẹni tó lówó yẹn ní òkòrè fà lábẹ́ òfin ọ̀lọ́ tẹ́lẹ̀ ìjẹ́ ara àǹfààní tó wà nínú títẹ̀lé òfin tẹni tó gbówó fún ọ lópin ìgbà tí òfin tó fi lélẹ̀ ọba ti tako sí i. ọlọ́run ẹlẹ́dàá. alimami dara kọ́kúnrin ló gbé jáde wàrìjọ́ ló ń fi pààt àwọn ẹni tó gbà wá pẹ́jì olódodo akọ́kọ́ eléyìí adéhùn ọ̀rọ̀ sàbẹ̀ yìí sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ lọ́wọ́ àlùtúlẹ̀ ṣùgbọ́n kò sí ṣe àdéhùn tó ní ìdájọ́ gbọ́dọ̀ anábì ló ti wá eléyìí làákà ìtì ẹ̀ ló fi sọ̀rọ̀ làákà ìyẹn ló fi sọ gbogbo eléyìí. kò túmọ̀ sí pọ̀ kọjá àlàkà ìta pé ó ṣe ti kọjọ pọ̀ pọ̀ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n nǹkan táwọn á nílò bẹ́ẹ̀ ni pé ọ̀tọ̀nà káwa náà ká gbówó fún yẹn kọ́ bá wa fi ṣòwò lórí káwa pẹ̀lú rẹ̀ ń kọ́ àjọ máa pín rè báwo ni ò ṣe tọ́ wọ́n ti sin nǹkan yìí látọjú ayé ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ làwọn sàhábà wọ́n ti ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó mú mátàn ẹlẹ́kẹ̀ẹ́ ó tún fi hàn wá ikú gbogbo ẹni tó ṣe wàhálà kó tó rówó ó yẹ kí lè sọ owó wọn dáadáa o gbogbo ẹni tó bá ṣe wàhálà kó tó ó yẹ kó lè sọ owó dáadáa o má ẹni tó ńgbà bá ti ṣe wàhálà bá ti rówó ìnákùnà lẹ́ẹ̀mọ́ wa nà gbogbo tó bá rí ọ̀sẹ̀lẹ̀ tó kọ̀sẹ̀lẹ̀ tó ọlọ́ọ̀ má jẹ pé ìbéèrè kan pọ̀ wá من أين اكتسب وفيما أنفق ọlọ́run bí wàá lérìn nípa dúkìá wa iṣẹ́ wo lẹ ṣe ọ̀nà wo lẹ gbà kójọ ibo lẹ náà sí ìbéèrè ńlá lélẹ́ ìjọba ìdàgbìyà ìdínú ẹni wọn kó bò tí ọba jáde ẹ̀rí pọ́nà tọ́tọ́ lọ́mọ ẹ jáde lọ ẹni wọn kó bò tí ọba wà pò yín ẹ̀rí pọ́nà ẹ̀tọ́ lọ́gbà dọ́dọ̀ yìí eléyìí pàtàkì o káwa náà ká ti máa fúnra wa ká máa tètè rò fúnra wa kó tó di pé wọ́n ti fún wa láti máa láyè kó tó di pé àní lè ṣàkíyèsí eléyìí pàtàkì ìdí nu tó fi jẹ́ pé tẹ bá ń gbowó fún yàn èsì pé àbísẹ̀ tẹ bá sá máa pẹ́ fi ṣe tó wọ́n máa lékún ká máa péré ọlọ́ọ̀má jẹ wọ́n lè máa fi ṣe bísíǹsì tó haram kẹ́yìn náà bá sì wò ó nínú gbogbo bísíǹsì tó máa ń ṣe láyè tí wọ́n máa pé máa bí èrè eléyìí tó bá ti ní ti pẹ̀lú haram èrè rẹ̀ máa ń pọ̀ jù eléyìí tó bá ti ní ti pẹ̀lú haram làwọn èèyàn máa ń pọ̀ nbẹ jù ẹ má máa tẹ̀ra yín jẹ pé ibi táyé bá ń yí lọ lẹ́yìn náà máa bá wọn yí lọ ibi tí ọ̀dà wọn máa sábà yí lọ tó ẹ̀yìn gbìyànjú láti fòfin de ẹni tẹ́ bá gbó bẹ́ẹ̀ náà ni àkàràwọ̀ fún mi lọ anybody tẹ́ fẹ́ gbó ẹ méjì ọ̀jẹ́ pé transaction jẹ́ ọmọ fi ṣe. ilé tó jẹ́ haram tó ti pé tọ́fẹ́ máa rà kìí ti haram ṣùgbọ́n náà fẹ́ gbé gba haram bí ẹni tọ́fẹ́ máa rí kó pamọ́ wọ́n máa rí kó pamọ́ wọ́n máa rí kó pamọ́ pé ọ̀rẹ́ mi ẹ má dààmú <laughs> tá a ra pamọ́ pé àti ọba owó kunlẹ̀ ni haram ni anabi ni ilé ìtumọ̀ sí pé gbogbo pàápàá jọ tó bá ti ní ti pẹ̀lú oúnjẹ àmọ́ pàánù kan lè rà pamọ́ mọ́ni sìmẹ́ǹtì ẹ̀ rà pamọ́ mọ́ni àbí òye wa ẹjẹ sìmẹ́ǹtì yẹn tó bí ọdún mẹ́ta ẹ̀ rà àwọn kò yọ padà di kéèkì náà ìròyìn náà gbà Islam ọ̀tá pélé yìí o bí plastic ní sikẹ̀ rà pamọ́ àǹtẹ̀ ẹ̀ rà pamọ́ àwọn bàtà ẹ̀ rà pamọ́ àgbo ẹ̀ rà pamọ́ fáànù ẹ̀ rà Allahumma àyàfi tó bá jẹ́ pé ẹ̀yin lẹ dá lóko ẹ̀gbìn ẹ̀yin lẹ sẹ́kù rẹ̀ èrè wá jáde èrè wá jáde wá lọ sọ̀ rẹ̀ ẹ̀sẹ̀ lọ àmẹ́ni tí ó rà tó àpòpá mọ́ ọ̀sẹ̀ lọ kílẹ̀ báyìí wọn ẹ̀yin ló lé àwọn conditions kalẹ̀ lónìí láti gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn the so called Islamic banking system ìjákulẹ̀ ń bá wọn lọ́pọ̀lọpọ̀ àyè àwọn transactions yẹn for our purely Islam lápèjọ ẹnìkan béèrè ó lóun máa ń ta ọjà ó máa ń gbọjà kọ́mpìnì kan ọjà kọ́mpìnì yẹn ó sì ní ṣe pẹ̀lú àwọn nǹkan táwọn èèyàn máa fi panu ó ń jẹ́ dílà bọ̀ táwọn rí i ó ń bùkátà owó gidi ẹ̀fọ́ bá ti rówó títí bẹ́ẹ̀ ni o lè sọ téèlì dílàṣìpù rẹ̀ òun wá lọ bá ọ̀kan nínú àwọn tí wọ́n operate Islamic Bank, ìgbé kí wọ́n dàpọ̀ kí wọ́n yà ọ́ lówó torí pé táàsì tó ní ó mú gàdá owó tuntun tọ àwọn wa sọ yìí pé tí a fi mùtọ́ rábà lọ yẹ kọjá gbàtà wọn náà máa wọ pé ah, àwọn èèyàn lówó gbé àwọn ẹ̀yà yẹn lówó gbé ṣùgbọ́n àmọ́ mọ̀bára bọ̀ ó tilẹ̀ jẹ́ pé àwọn báńkì yẹn àwọn onípe ní mọ̀bára bọ̀ àwọn kò ní mọ̀rọ̀ wọn bá hà mọ̀rọ̀ bá hà táwọn ń pè wọ́n ta ko mọ̀rọ̀ bá hà títẹ̀ bí àná mo rò yé wa gbọ̀dá mo ṣá àtẹ̀tẹ̀ bọ́ba ti wù yẹn lu tẹminọ́lọ́jì wà torí mọ̀rọ̀ bá hà nínú Islam náírà mẹ́wàá mọ̀ra fèsì náà fà ó náírà mẹ́wàá mọ̀ra náírà mẹ́wàá lọ́gbà dọ̀dọ̀ ẹni gbogbo transportation àti gbogbo wàhálà náírà mẹ́wàá lọ́gbà dọ̀dọ̀ ọ̀ya ẹ̀ rà kẹ́ fún mi níye tó bá wù yín lérè ọ̀rọ̀ bóyá wa oníyẹn náà ń pè ní al-murabaha nínú ìṣẹ̀rí àìsàn òun náà sọ wọ́n kọ̀ dáa tó mọ̀ máa kàtà. mo máa kẹsà òun náà ní kọjá gbé one thousand naira ẹ̀ka fún mi three fifty kọ́gbá three fifty ọ̀dà four hundred ní kọ́ kọ́gbá ten thousand five hundred five fifty six fifty wá ilé ni pè ní kíni ẹjọ máa ṣe dúnadúrà ọgbà kọgbà ọgbà kọgbà tóbi ní kíni fọmọ wa orí bẹ́ẹ̀ ni wọ́n mọ káràkátà rí ìdí nu ti káràkátà fi lálùbáràkà bọ́lá bá ti ràn ọ́ lọ́sí lóṣù kìíní lóṣù èlò wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ti káràkátà lẹ́tọ̀ ó ti rìbá léwọ̀ nínú báńkì náà ó lè jẹ́ pé gbogbo tẹ́lifípadà wa tó kọ́ mú two fifty wáyé two fifty múra ọlọ́run ọ̀fẹ́ mi kékeré máa tó àṣírí iye tí mo rà mo rò pé yé gẹ́gẹ́ bọ́lọ́run ti bẹ̀ wọ́n náà kọ́ máa tó àṣírí iye tó ní lápò wàhálà iye tó wà lápò mi ó ti wá máa yọ àpò jáde ọlọ́run ọ̀fẹ́ ọ ọlọ́run ti bẹ̀ mí náà kí n máa tó àṣírí iye tí mo rà tó bàbá ti pè mí èmi tí wọ́n ta tí mo tèrè ó lè dúró ọ̀la kí n lù bẹ́ẹ̀ ní káràkátà yìí bàbá ayé wa bá àmọ́ àwọn báńkì yẹn eléyìí tá a pè ní mọ̀lọ́rọ́bà ni tó tún máa pè ní alukọ́rọ̀ mọ̀kọ́rọ́bà ìdáhùn máa ń lò fún olùmọ̀rọ́bà ẹ̀sùn pé náà mo ṣàkàtà fún ìsìnlá tọ́ba jẹ́ báà wọ́n á lò bá irú báńkì àwọn ló ní láti gbà náà ní ìsìnkálukọ́ ọmọ sọ́ra fún èdè tí ọmọ àlò sẹ́ǹgẹ́tì ni torí pé àwọn òní sọ pé èlò ló ní láti yá wọ́n sọ pé èlò ló ní láti gbà ẹ̀rọ bí Islamic banking system ni wọ́n sọ pé èlò ló ní láti gbà wọ́n sọ pé òní ìdíyẹ báyìí wọ́n sọ pé kò burú kọ́ máa lọ ó kó àwọn alákàǹtì kọ́mpìnì yẹn àwọn ó transfer owó yẹn sí àkáǹtì kọ́mpìnì yẹn ṣùgbọ́n o at the end of the transaction ten percent owó táwọn fún yẹn ìní ó kún ezeke ni ó lé o mo rò pé ń wo àwọn gbólóńtẹ́ máa lò ìní ó kún owó táwọn fún ọwọ́ adójútó náà tí èsì ìgbádà sáfún náà lélẹ̀ wọ́n ní sórí tó ṣẹlẹ̀ lélẹ̀ mọ̀bọ́rọ́ bàlàǹtì gbọ̀dì wọ́n ló sojú wa níbi àdúrà gba ọjà àwa ti sanwó wọ́n ló sojú wa níbi àdúrà gbọ́dọ̀ tọ́ba wa ta ọjà tán ten percent lọ́wọ́ fún àwa lórí owó táwa fún ọ èsì ten percent èrè tọ́wọ́ bá jẹ tá a máa yẹ tó fi jẹ òun kí sẹ́ńgẹ̀dẹ̀ ìlàwọ́ gbà ten percent iye tá a fún ọ èsì tá a yọ ọ tó dàtọ́ fẹ́ sá fún ọmọ ìní wọn ti ṣe rìbá ten percent iye tá a fún ọ ni wọ́n san èsì ni wọ́n fi lé fífi gbólóhùn ṣeré. Mm-hmm ọ̀wá yìí o a ah, wọ́n àti obìnrin rẹ̀ rìbá ètò islam rẹ̀ rìbá náà lọ́sì ètò kọ́ ní islam ètò kí n kàn wá sábàǹtì kọ́lẹ̀ kan pé kí n kàn islam gbà ẹ̀sìn wọ́ọ̀lù àríláàrò kiri àrílólé sẹ́wọ̀n káwọn èèyàn sọ bẹ́ẹ̀ àhà pẹ̀lẹ́ tọ̀rí bẹ̀yẹn kò sí mùtọ́ra nàbẹ̀ ìjọba pẹ̀lú mùtọ́ra nàbẹ̀ kò gbówó pẹ̀lú tẹ́lẹ̀ mi ti sọ business tí mo gbé fún ọ ó sì ti tẹ̀wọ̀ lọ́rùn fọlá òsì wàhálà ẹ̀yin ò gbowó fún mi mo sì ti sọ tẹ́lẹ̀ tí mo sì ọ̀sẹ̀ yín lọ́rùn wọ́n wá kù sí lọ́wọ́ nù kẹ́ mọ mọ́nítọ̀ bí mo ṣe ṣe business monitoring ló kù bẹ́ẹ̀ ẹ mọ mọ́nítọ̀ business ẹ wàá mọ ẹ wàá dàgbà ẹ lè sọ pé daily days weekly days monthly pay ama wa yẹ ama wa ọfiisi account rẹ ẹni tó lẹrù lọ lẹrù àwọn gbówó kalẹ̀ o ní option o ní objection pé ẹ má wà ẹ má wà báwò ẹni tí a sọ bá fẹ́ wá ní ẹ má fi lẹ́wọ́ ẹ má fi nà á má jọ sọkọ̀ wá jálẹ̀ ẹ wá o sẹ́nu kí mẹ́yẹ gbẹ káwọn máa ṣe o wípé pé ok nínú five million tá a gbé kalẹ̀ a rí pé ọjà tó wà lórí tó wà ní tọ̀ àti tó wà ní ààrẹ gbogbo ẹ̀jẹ̀ three million a sì ti rí two point five million tí wọ́n ti two point five tí wọ́n ti kọjá three million ó dé lù five point five èrè lò láti jẹ́ ní five hundred thousand tòjá ìbá ti ń fi on weekly pay, ajá ike ẹ̀yin lè gba two hundred and two point five to one náà lè gbà tọwọ́ tó bá ti gbà tọwọ́ a sọ pé bá ti máa pẹ́rẹ́ o náà ní one to one àbí one to three àbí three to two àbí òye wa èyí ló ló ti lé ní sí five hundred thousand ẹ sì pin ẹ mọ̀ pé ní ìsìn à ń bá transaction wa lọ owó dọ́sẹ̀ kú ní ìsìn jẹ́ three million ẹ tún máa mọ́nítọ̀ rẹ̀ títí tẹ́ẹ̀bù pé transaction lè yí tán lálàáfíà èrè èlò la padà yìí èrè lòlò náà padà rí kálukú ti má tiẹ̀ ẹ tún padà tó gbowó kalẹ̀ kó tún lọ kọ̀tínú ẹ tún máa mọ́nítọ̀ rẹ̀ bẹ́ẹ̀ eléyìí ní Islam ìran ti kó fún mi ní kíní ka pẹ̀sẹ̀ntì owó tí mo gbé kalẹ̀ rí bá píọ̀rì bá ní. irú àwọn eléyìí ń tẹ̀lẹ̀ bàjẹ́ ó ń tẹ̀lẹ̀ bàjẹ́ kò sí eléyìí ò sínú mùdọ́rọ̀bà kò sí nínú mùrọ́bà àbẹ̀gẹ̀dẹ̀ kò sínú mùdọ́rọ̀bà kéde tí wọ́n wá bá báńkì ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ rálé ìwọ wà fi hàn báńkì pélé tí mo fẹ́ rálé àwọn wà gbẹ̀yìn lọ rálé wọ́n wà tún tà fún ọ wọ́n àtọ̀kùtọ̀ yìí lẹ́yìn ara ní two point five million five percent ló lè lórí ẹ̀ nígbà tí wọ́n bá sanwó fún ọ rí báńkì bí ẹsẹ̀ Islam ló lẹ́yìn náà ìgbà tí mo tún fẹ́ rà àbí òye wa ẹjọ́ ní kókó kọ́ wá san ten percent owó yẹn náà sí islam náà sẹ́wọ̀n kó ti di kọ́rọ̀dọ́n jẹ́bùrẹ́ nàfà mo ti kọ́kọ́ yí ayé ní ten percent kémi tó láǹfààní àti gba ninety percent ó ti di kọ́rọ̀dọ́n jẹ́bùrẹ́ nàfà ẹ à ń bẹ̀rù fún ọmọkùnrin wa sálọ kò ní kò ní wọn ò mú kò wa. wọ́n fi dúró gbaná lẹ́yìn náà tó iṣu wọn lówó lẹ́yìn náà ilé ìṣèjì ẹ̀ ń tà mọ́ lọ́wọ́ kí wọ́n tó wá sọ fún ilẹ̀ tí lọ́ọ́ ra ní èyí ti ra èyí ti ra lórí kí lọ fẹ́ lọ wò lọ́wọ́ wò ọ̀dọ̀ ẹ wà tó rà ìyẹn ọba àbí mọ̀rọ̀ ọba àti lọ́sọ̀ ma pé wọn náà ní ìsìn wọ́n kàn máa ń gbé àǹtẹ̀tì rẹ wọ́n máa kọ́ sórí wàsáàpù sórí ran kan lọ́wọ́ ọba mọ wàhálà tá ṣe fún torí kíní kan ṣe kíní kan sọ́wọ́n tó wọ̀ kúkú dá kan máa ń tiẹ̀ orúkọ ẹgẹ́ tiẹ̀ ẹ wọ ọ̀dá kan mà bá fi ọtí náà ní bí àga bábà ọkàn lè máa yí lójú ni kò ní mú ọkàn so because wọ́n ọ̀mà wọ́n ọ̀mà bóyá àwọn yours is just that gbogbo èèyàn ẹ̀rọ lọ bẹ̀ tó a nídìí láti ṣèwádìí báfílẹ̀ bá a mọ̀ pé yéé ṣe ń tà ń sáfún náà látún lọ sábà tẹ̀lé ìpàtàkì púpọ̀ lórí ẹ̀ àwọn ìjọpẹ ní islamic banking system wọ́n gbìyànjú ní láti islamize àwọn transaction but kò tí ì wà islamic lọ ó ní percentage tí wọ́n ti gé ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì lè islamize torí ẹ̀ ló ti jẹ́ pé eh, islamic bank tó wà ní saudi táǹkì ní bank rọjà masrif rọjà sí alislami rọjà sí islamic bank tó báńkì ńlá gidigidi ni ah, ó di fi ti gbogbo báńkì conventional bank ó di fi ti wọn saudi gbàtà sọ pé ìjọba báyìí kìíní kan lẹ́kìn kò burú ẹ̀dá ìsàmì gbàgbà ó ti fi jọ ọ̀pọ̀lọpọ̀ báńkì ó mú kí Saudi American Bank káwọn náà tún ní Islamic wing ẹ Saudi Hollandia Bank àwọn náà tún ní Islamic wing Saudi British Bank àwọn náà tún ní Islamic wing because báńkì yóò lè kálukú wọlé Islamic banking abroad National Bank gbogbo wọn náà tún ní Islamic wing kí ni mo fẹ́ fà yọ bó ti ṣe jẹ́ pé báńkì ọ̀rọ̀ àjẹfihàn àlìsílámì wọ́n gbìyànjú gidigidi gidigidi ẹ̀jẹ̀ bá rí kọ́mítì àwọn olùmọ̀ wọ́n ń gáìdì wọn àwọn olùmọ̀ àgbà ní ní Saudi ẹni tó wọ́n á ti alẹ́ náà olùmọ̀ àgbà ló náà Sheikh Sulaiman Rajihi olùmọ̀ àgbà nítorí pé wọn àti Ibn Uthaymeen wọ́n jọ bẹ̀rẹ̀ sí kọ́kílẹ̀ kan náà kọ́lọ̀ tó ní kí eléyìí ọmọ anímọ̀ lọ eléyìí ń bímọ tún lówó lọ. so kìí ṣe kúkúrú ń tu àbólòdò kí ni mo wá fẹ́ fà yìí wọ́n á níwèé gàdá kọ mo níwèé yẹn ìwé yẹn jẹ́ sampo ìfẹ́ mi ní jẹ́ sampo ó fi hàn gbọ́dọ̀ ọdún náà máa ń gbèrú ìwé yẹn jáde tí wọ́n sọ nínú ìwé yẹn pé wọ́n ń rìvíw gbogbo transaction tí wọ́n ṣe ní báǹkì yẹn lọ́dọọdún láti wo to what extent ni wọ́n ti rí àwọn transactions yẹn islamized ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ àwọn ẹni tí wọ́n máa ń tí wọ́n ṣe nìyẹn tó wọ́n á sọ iye percentage táwọn ti dé ìyókù àwọn lè àwọn ti bà. sẹ́wọ̀n kí bí èmi tí mò ń bá yín ṣe trans tí mò ń bá yín deal tí mo bá mọ̀ báyẹn mo mọ̀ pé everything is clear to me that we are trying so màá join mo mọ̀ pé I'm trying ìnọ́dà tó wà mọ̀ ti parọ́ fún mi everything hundred percent àbí òye wa ha ṣe eléyìí jẹ́gbẹ́ tó ṣe fẹ́ so nítorí pé àwọn transactions mi wà lọ́tọ̀ gbogbo ìyànjú tí wọ́n ń gbà wọ́n á sí ìlérí pé wọ́n á sí ìlérí pé. ẹ jẹ́ kí n fún yín lẹ́gbàmpù kékeré nísìn wọ́n ń pe àkáǹtì kan ní wàdíyà àtúntàtà pọ̀lẹ̀ eléyìí jẹ́ ìpè ní current account current account yẹn tẹ́ bá sí ní Rajihi Islamic Bank tẹ́ wá fi hundred thousand riyal tẹ́ fi síbẹ̀ tẹ́ bá padà dé lẹ́yìn ọdún mẹ́fà tẹ́ fẹ́ gbowó yín hundred thousand náà lẹ́gbàá ok ẹ̀yin sọ pé ẹ̀tọ́ wo ni wọ́n ní ẹ̀tọ́ wo lẹ́ni lọ́dọ̀ wọn tí wọ́n fi lè bá yín sọ owó yẹn lọ́fẹ̀ẹ́ abẹ́gẹ́dẹ́ wọn ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ yìí kò bá jẹ current kò bá jẹ savings ìgbà tá a sọ pé àti rìbá wọn ò ní gba kọ́bọ̀ lọ́wọ́ yìí sẹ́mu kẹ́yìn náà yóò máa jẹ́ ayé nu pé a ah, ebi Islam lálá ti mú fún ẹsẹ̀ tí ó yẹ fún ọmọ àbí òye ẹ káwọn náà lówó kan tó fún ọgbà wọn gbowó kankan bó kó pamọ́ náà lọ gbà ọ̀dà ẹsẹ̀ sùúrù tó tẹ̀mí kó fún ọ kìí ṣe sẹ́wọ̀n kí iye rẹ̀ wọ́n fún mi adẹ́kùn jàǹbá ni wọ́n yáwó ẹni tó sì yáwó dandan ni bọ́sán padà dandan ni bọ́sán padà àwọn aṣọ pé nù ẹ ṣe sùúrù ọwọ́ wa ọwọ́ ẹni ló ṣe fọkàn tán ni bọ́tí ló ṣẹlẹ̀ ni pé a lè kó ojúlówó owó kálukú pamọ́ owó tí ọba tówó ìlànà ìgbé abọ́ tó tiẹ̀ pamọ́ tẹlifíò ní dàpọ̀ máa àbọ̀ kúti ẹ̀ pamọ́ tẹlomi ò ní dàpọ̀ mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà ti ti fara mọ́ nítorí ẹ ti kó wá dọ̀ wá pé your money can be given to another person but iye owó rẹ̀ ń kọ́ ìbẹ̀ lọ́dọ̀ wa ọ̀dà tá a bá ti gbà bẹ́ẹ̀ agbàfẹ́ bá wa sọ mi agbàfẹ́ kò mọ̀ náà ò ní pé àmì náà wáyà ká kùn lówó ọ̀yà bí ẹ̀yẹ ẹ̀dọ́ bá ń sọ hundred thousand ìmọ̀ sọ hundred thousand naira hundred thousand riyal ẹni tó bá fi sọ ṣé kò yẹ kí n bolo wọ́n tó bá gbọ́ hundred thousand rẹ̀ tó bá fi àǹtí ẹ máa ń bọ́ òyìn jíṣẹ́ fún àrọ́jì ẹ tí kí ni jíṣẹ́ fún tání máa kó wọlé kọ́ lọ. ok ajẹ́pẹ́ ẹ̀yin náà ń bẹ́nẹ́fìtì lára owó mi lè tẹ́ ẹ̀ sọ fún mi gbòòrò àwọn síjú ìsújú bá ń wà jẹ́ pé àfi kéèyàn kàn fi sẹ́nu kó dákú àfi ká fi sẹ́nu ká dákú so àlùmọ́bá ọ̀rọ̀ bá wọ́n gbọ́dọ̀ clear ẹ̀rí pé báwọn ọ̀jà tiwa náà nìsín ẹ̀ ń bá pé three million wá nìsín sẹ́ni tó ń ṣe bísíǹnẹ̀sì kan wọ́n lè gbé wá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ á máa pín three hundred thousand èrè lórí owó yìí sẹ́wọ̀n kẹ́rì bá rè bá gidi ìjókòó bẹ́ẹ̀ kọ́ gbọ́ra rẹ kọ́lá kò sí báńkì tó ti lè rírọ ẹgbẹ́ àdéhìn báńkì àwọn ẹ̀nẹ́gbà tó bá fẹ́ withdraw three million rẹ wàá tó gbà rìbá lélẹ̀ irú ẹ̀ wọ́pọ̀ láti ilẹ̀ haúsá tó ti délẹ̀ ibo tó ti délẹ̀ yorùbá irú ẹ̀ wọ́pọ̀ bá jẹ́ fún àwọn ọmọ náà tí wọ́n tẹ́sìn wọ́n ní kó gbówó wá ọmọ gba ibà lórí rẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ àwọn ọmọ fi sòrò bẹ́ẹ̀ náà ti ti mà lọ́pọ̀lọpọ̀ gba mí náà wọ́n ti padà jàmbá rẹ̀ káyìn náà yàtọ̀ sí kéjẹ rì báyìí tọ́mátì kó ti gba ẹ èlé ló wọ́n ní ọmọ gbà kágbọ́n ní thirty thirty thousand lọ́sọ̀ tọ́mátì kó ti gba tó ẹ̀ máa rún thirty ẹ̀ máa rún ó ti gbé lù ó ti di one fifty thousand lẹ́yìn pé three million ló ń gbé kalẹ̀ wọ́n ti máa wá lọ́sọ̀ wọn bá ọ̀la ìhòòhò tẹ́ gbé fún wa jàmbá kan tẹ̀lé ọlọ́run sànù wá ní o mo rò pé yé agbámánu tòǹtòrí ẹ wọn gbowó bẹni pọtì lórúkọ kọ ọmọ gba èlé báyìí rí gbájú yìí pẹlẹ ìjẹbù tó ṣe jẹmbẹ tí ilé ìbáyé wa ajẹ́ ike a gbọ́dọ̀ rí ike à ń tíráì láti pa òfin ọlọ́run ọba mọ́ owó dá o a owó dùn ní owó yẹ ní àbí bẹ́ẹ̀ kọ́ ni. ṣùgbọ́n tẹ́ ẹ bá wú agbọ̀nà sọ́dà tó bá fi ti kó sínú wíwú agbọ̀nà haram ò ní fẹ́ padà síbi halal èèyàn gbọ́dọ̀ sọ́ra rẹ̀ lójú. ẹ̀rí gbọ́pọ̀lọpọ̀ ní wa ń kígbe bá àdín tẹ́tà jù àti rọ́nà owó ẹja practice mọ̀tọ́rọ̀bà ẹ̀ńtọ́ba rẹ̀ nìkan náà wọ́n gbowó fún ọ kó fi lọ sí business wa. tó sì mọ̀ kó yege owó ò ní wọ́ mí. pọ̀rọ̀fẹ́kẹ́tì ẹ̀ ẹ̀hìn torí pé nísìnyí ọlọ́mọ ti tu abẹ́ ọ̀ nísìnyí wọ́n sọ pé láwọn àlù kan nínú tó tọ́gbà àwọn lẹ́rú káwọn ti kórìíra jù oníkówó tẹ àwọn pọ̀ pẹ̀lú àwọn ọmọ títí súnà wàláì sọlá ọkàn mi fẹ́ dà bí àwọn ẹni tó yẹ kí ẹ máa bá ṣe ní kékeré àwọn tó yẹ káwọn máa bá ṣe. tó o bá ti kó sí wọn lọ́sọ̀nà ẹ̀sùn nàkàn yìí ọlọ́mọ ti tu abẹ so sẹ́mi fẹ́lẹ́ omi ìmánì ìmánì rẹ̀ ẹ̀dùn lásán tó bá ti rówó báyìí yóò di pé nọlọ ọlọ́fún ọ̀rọ̀ àyè àbí òye wa ọmọ abẹ́rẹ́ irú ti fún àwọn lè bá tẹ náà sẹ́ni a wa ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ wà ìgbà ọdún tó tọ́ bá kọ́rọ̀ wa wọ́n mọ business náà tó lè má di business yìí gan ó lè má di two hundred thousand lọ ẹnìkan gbówó yẹn ká ní bóyá bẹ́ẹ̀ ni wọn náà ti di ẹni tó ní ju two hundred thousand lọ lọ́la pàtó lówó náà sì rí gbówó tó náà tó lékún sí wọn láìpẹ́ ní rí pé àrùn kò sí dáadáa tó ìwọ lọ wájú òun náà sì bàtẹ́yìn tó bá yẹ kó a bá fòdodo kọ́rọ̀ wa o ọ̀pọ̀lọpọ̀ ni ọba ti rọ́nà ṣùgbọ́n a ní problem problem yẹn ni ibi ọ̀pọ̀lọpọ̀ tó bá ti dọ̀rọ̀ owó wọn ò ní bẹ̀rù ọlọ́mọ wọn ò ní bẹ̀rù especially Nigeria level Nigeria level àwa la ní súnmọ́ra wa ń gbàgbé pé nulẹ̀ la wà lókèèrè àwọn èèyàn máa wù wá bíi ẹ Nàìjíríà ẹ àwọn èèyàn tó ṣe burú owó ọ̀gbọ́dọ̀ ta ẹ̀kọ́ pẹ̀lú wọn. a sì mọ̀ pé àwọn mọ́mìnì ti wà àbí wọ́n ti wọ́n láì tó láì mọ́mìnì wà sẹ́ńtù kò ní fẹ́ kọ́pọ̀ rẹ̀ kọ́ wọ́wọ́ lọ́nà jọ. ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ọlọ́dún kan ló lè tẹ̀lé agbẹ̀yìn pẹ́ràn ẹ máa ń tẹ̀lé eyín pẹ́ràn báwọn ọlọ́dún lè bẹ̀rẹ̀ rẹ̀ jẹ́. nàgbẹ́bí títí ń pin náà nígbà tó mọ̀ yóò tẹlẹ ìtumọ̀ ìtòkè tá a bá kò dodo fún ọ̀rọ̀ wa ọ̀n bẹ́ẹ̀ nu wa àwọn èèyàn tó lówó wà láì tó náà sì ń wá talẹ̀ ní tọ́mọ bísínẹ́sì ó sì ń bẹ́ẹ̀ nu wa ní tọ́mọ bísínẹ́sì sí tó náà ń wá talẹ̀ lè gbowó kalẹ̀ tó bá ti kò dodo fún ọ̀rọ̀ wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ṣùgbọ́n òdodo náà ni wàhálà òdodo náà ni wàhálà lọ́kàn gbowó lówó ní ìsìn bẹ́ẹ̀ ni kò burúkọ fẹ́yàwó àmọ́wó olówó á fi fẹ́yàwó sí bàtú àbí ká ẹtì ẹ má rí má ẹ má pe nọ́mbà rẹ pé nọ́mbà rẹ àdáyé ló tàbílẹ àti mọmẹ á wọn bá wọn bá ní nọ́mbà yìí ò tí ẹ sí àwọn òrìlẹ lọrọ pé àwọn èèyàn lásán kọ wọn ti gbìyànjú àríkẹ torí ẹjẹ àpòdodo kan rọ ibi kan wọn ti bẹ̀rẹ̀ ibi kan wọn ti bẹ̀rẹ̀ torí náà bá ní ìdánilẹ́kọ̀ọ́ wọ́n yẹ pé látara ìdánilẹ́kọ̀ọ́ ẹnìkan ẹ̀ trust rẹ pé olódodo ó sì gbowó kalẹ̀ àti ibi ọlọ́run ọlọ́ ẹni lọ síwájú nu bísíǹsì òun gba tiẹ̀ wọ́n gba tiẹ̀ lọ síwájú dọ́gba kí ni tọ́ta àtúbẹ̀ mùsùlùmí sí mùsùlùmí ẹ̀jẹ̀ sábà bíi dáadáa fúnra kí ló burú bẹ́ẹ̀ kò sí ìgbà kọ́nà kò sí tọ́da tó kò sí tọ́da tó ṣé káwọn ọkàn yà kó kalẹ̀.

toro náà ti wà pé gbogbo ojoojúmọ́ wà pé tó bá tó bá ẹ ká tíráì ká tún wà wá sí ká tún wà wá sí. níparí ìmáàmù ọgbà ọ̀rọ̀ kan wà o láti ọ̀dọ̀ ọmọ Abdulrahman ọmọ onágbà látọ̀dọ̀ bàbá rẹ̀ látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ wọ́n ní bàbá bàbá rẹ̀ yìí ọmọ fi owó Usman kan sòwò rí Usman bin Affan ọba afọwọ́ rẹ̀ sòwò rí àdẹ ẹnna rẹpà bẹyìn náà homa lórí pé àwọn ọ̀dọ́ máa péré ẹbí sáà ń pè mọ̀rọ̀ ọba hànà ó fi hàn pé àwọn sọ̀ ábà sí àdìrẹ́ nìkan tó takọ̀ ẹ̀nìkan lórí ẹ̀ ajẹ́ pé ntọ́tọ́ ni lábẹ́ òfin ẹ̀ṣẹ̀ríyà èmi gbówó lẹ̀ ìwọ lọ fi iṣẹ́ ìwọ gbowó wa èmi fi ṣiṣẹ́ kí la fojú sùn èrè báàdọ pin láàrin ara sáàmù ẹni tó lè jẹ àmà èló nìpín tèmi ọjẹ àmà akàtí sọ pé gbogbo yẹ kí etéré bá jẹ ńkọ o èmi ó mú da ìwọ mú da béèrè bá jẹ five naira three to two naira tó bá jẹ fifty naira thirty to twenty naira tó bá jẹ fifty thousand naira ó di thirty thousand tó twenty thousand àmọ́ lọ nìkan lọ́mọ ẹjọ́ padà já eléyìí ni mudaraba jama eléyìí ni mudaraba eléyìí tó ṣe é pé nínú islamic banking system níbi tí wọ́n ti practice rẹ̀ níwọ̀nba òun gangan ló ṣe sábàbí tí àwọn èèyàn fi máa ń jèrè tí wọ́n jẹ́rú rẹ̀ lára rìbá òun gangan ló jẹ́ kí islamic banking kọ́fẹ́ lé gbogbo báńkì wọlé ní london rẹ̀ kótó ti gbọ́ àwọn náà fura wọn fẹ́ wọn fẹ́ ti torí gbogbo òyìnbó gbówó lọ bẹ̀ gbé ahán eléyìí wà profitable àìrí bá àwọn kéèké sowó kan owó jákèjádé jálajàlá tí kó bá ti pàṣẹ níjẹ láyé àtọ̀sí àmì àbí wọn náà ò rí nínú àwọn àkáǹtì rẹ máa ń ní five hundred thousand lákàntì wọn á máa tó ti ní kan credit alert credit alert ẹ mọ inú wọn lè ní thirty four naira thirty four naira interest ah láìláìlọ àwọn tí jẹrìí bá kò ní da fún ọ lórí thirty four náírà ni yóò wá wọ ní rọrùn àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin lórí five hundred thousand naira àti tí yẹn bá ń tiẹ̀ ń lọ sí sẹ́kẹ̀ pẹ̀lú owó ó ti ń jẹ́ èrè gidigidigidi tó ti gbogbo owó tí ò ní la ń já dàtí bàtẹ́ níjẹ̀ lọ. rí ẹ̀ ló ti jẹ́ pé rí igbá gan tí yẹn bá jókòó tẹ́ bá ronú mẹ́rin kò lè sọ yẹn lólówó yọkọ̀ sọ yẹn lólórí ibùdó wọn ní sọba gbé owó sọ́dọ̀ àwọn ten percent èlò ten percent ìwọ ti kọ́kọ́ gbé ten billion sọ́dọ̀ káàní ten percent yẹn ti amọlẹgbẹ ten billion ìwọ tó ní ten billion ọmọ pé sọba ti ṣe business táwọn ẹjẹjẹ yìí tó fọ ten percent ìwọ ò ti jẹ èrè tó ju hundred percent yẹn lọ torí pé ten billion kó bá wà nídìí owó èrè láàyè torí kówó lówó ẹni tó bá rówó tó wò ó ní máa ń dèrè wọn wà lọ fowó rẹ sọ́dọ̀ àwọn alára àwọn ọmọ tó yáyàn fún pípélé wọn náà wá di bàbá èlú tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọba ọrọba ọyẹ káwa náà ká ká activate ẹ nínú láìpẹ ẹ ká activate ẹ nínú láìpẹ ẹsẹ dandan ká ló pọ náà ẹsẹ dandan ká ló pọ àpèjúwe nísìnyí ẹ lè gbowó kalẹ̀ owó yìí o ẹgbẹ́ kọ́ máa fi ṣe kùnú tà kùnú ni wọ́n máa fi ṣe lórí kí gbogbo èrè tó bá jáde mẹ́ àjọ máa pè ó tura lọ wá bìkan lẹ́fẹ̀ẹ́ àti wọ sukùlù táwọn ọmọ ọlọ́mọdé ọmọ ọmọ kùnú wà dáadáa èèlò kan ní ẹni ti bẹ̀rẹ̀ owó kùnú èèlò owó tó lọ títí nà bí èèlò èèlò ẹ̀ dáná èèlò gbogbo bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ kó ìwádìí pé kí lẹ́ẹ̀ máa ń pè náà kíni kúlà bẹ́ẹ̀ kó kúlà bẹ́ẹ̀ jọjọ ní fún èèlò èèlò owó ju ọ̀lọ́ èlò lẹ́ẹ̀rà dérú lẹ́ẹ̀dì ti kùnú bó sì jẹ́ tàbí ìlànà tẹ̀sẹ̀ èèlò lẹ́ẹ̀rà èèlò lẹ́ẹ̀rà ti fi pilẹ̀ kùnú náà kásọ̀ fún five thousand naira kódà wọ́n kan lọ́jẹ̀ẹ́ jáyẹ̀ǹtì àwọn kùnú lẹ̀ so ẹrú ọlọ́run kan wà tó mọ fún lóde àmọ́ five thousand bẹ́ẹ̀ lọ pé ọ̀bà ọlọ́run láti mọ́ sí àjẹ wa bẹ́ẹ̀ sì ń five thousand lọ́dọ̀ ẹ̀rù nígbà tẹ́ ẹ̀ five million níbi tó sọ̀rọ̀ fún láti tí wọ́n bá gbé kalẹ̀ pé ọ̀ya ẹ máa tún ṣe kùnú so ẹ máa tún ṣe kùnú gbogbo owó tọ́lọ̀ máa ní kó jáde ní àjọ máa pè ní èrè yàtọ̀ sójú owó èrè àjọ máa pè ní wàláì tọ́lọ̀ bá bá lùbáríkà tọ́lọ̀ bá bá lùbáríkà yọ kọjá bẹ́ẹ̀ sí. torí pé náà máa ń sọ̀rọ̀ mọ̀gọ́rọ̀ mẹ́rin mi ò rò pé ó yóò dìgbà tá a bá tó ní owó tó pọ̀ rẹ̀ gẹ́dẹ́ àwọn nǹkan kan wà ń tò sí wa tá a lè máa ṣe tá a lè máa ṣe tó jẹ́ pé ó sì máa fi èrè tọ́pọ̀ èrè tí ń bíun sábà ti fojú di ẹ̀yìn ọ̀padà dà púpọ̀ tẹ̀ wá rí owó owó tí ń bá ń tí ń gbọ́ bùkátà wò lójúmọ́ ó ń gàgà lówó torí pé nǹkan kan ọ̀sọ́ ẹni tí ń gba sálárì dẹnu arinlẹ̀ àyàfó tí ọmọ ọmú bẹ̀ lójoojúmọ́ sọ̀rọ̀ kí sẹ́ẹ̀ máa mú kọ́bọ̀kọ́bọ̀ lọ́pàdà jálẹ̀ láì sẹ́ẹ̀ máa wá ní ìgbẹ́gbẹ́ tí mo wá lójúmọ́ tí mo wá lójúmọ́ eléyìí ò ní ti kẹ́ yóò ti kẹ́ ní sẹ́lẹ̀ tó fi jẹ́ ẹwúrú àwọn bísíǹnẹ̀sì kéékèèké báà ẹnìkan ní tálẹ́ǹtì rẹ̀ olówó ẹ̀yin lówó ẹ̀dùnsẹ́ ẹ̀dí kò wọ́n máa ṣe ẹ̀sán máa mọ́nítọ̀ rẹ̀ pẹ̀lú báyìí ẹ̀rí pé ojú owó yín ti bẹ lálàáfíà èrè ń ti lé èrè ń ti lé tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé tá a bá fòdodo sọ̀rọ̀ wa à nídìí láti lọ kí bẹ́ẹ̀ nìbọ̀ sí torípọ̀lọ̀ tó kọ́kọ́ sáré ti fi ńlá mọ́ nàìjíríà kí lè dá lẹ́bi ní bẹ́ẹ̀ ni rẹ̀ nira kò sí ọ̀pọ̀ èèyàn ẹ̀jẹ̀ ká wá dùn dáadáa gbọ́ àgbẹ̀tẹ̀ bá dá lè tẹ̀ dá lè sẹ́yìn ọba lè fi ààrẹ tó lè fi lópin ìgbà sẹ́yìn ọba ti jàmbá rẹ̀ tó ná jàmbá rẹ̀ ẹ̀rí péré náà ni kẹ́yìn. ọ̀rọ̀ ẹni dá wa tó dára tó ọlọ́run bá kọ́ bá kọ́ bá kọ́ ọlọ́run mẹ́jọ lọ sí mẹ́rin kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ọ̀dà fún aláìkọ́ dà fún aláìkọ́ yá àwọn ntáǹkà táǹgbọ́ àdínkù àgbọ̀yé ọlọ́run kọ́ mọ̀ sí fún wa ọlọ́run bá kó ti ká lè máa mú lò ọjẹ́ àwíjàre dáadáa fún alọ́lá òsíyá ọlọ́run dà kọ́ mọ̀ sí oníbàárẹ̀ ìjọ àbúrò fẹ́ẹ́ kọ̀ọ̀kan adẹ́túwé àtẹ́tọ́pọ̀ subhanahu wa ta'ala ashhadu an استغفرك واتوب